kò sí nǹkan tó burú níbi ká béèrè ọ̀rọ̀ tí ò bá clear sí wa àbí tí ò bá yé wa lọ́dọ̀ àwọn àgbàlagbà àti lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfa àbáwọn tá a bá rí pé wọ́n mọ̀ jù wá lọ ṣùgbọ́n a gbọ́dọ̀ wo appropriate time tá a lè fi béèrè nǹkan yẹn ẹlòmíì ò mọ̀gbà tó ń mọ̀ béèrè nǹkan lọ́wọ́ àgbàlagbà ẹlòmíì ò dẹ̀ mọ̀gbà tó ń mọ̀ béèrè lọ́wọ́ àfa ẹlòmíì ò pe nọ́mbà àfa kó fẹ́ béèrè question yóò dẹ̀ máa expect pé anytime tó ń bá kọ́ọ̀lù ní ẹnìyẹn gbọ́rọ̀ gbé kọ́ọ̀lù ó máa ń tẹ́nìyẹn ń ṣe lọ́wọ́ bí wọ́n ṣe wo pé o fẹ́ kọ́ọ̀lù àfa kó béèrè question Ni hundreds of people náà fẹ́ béèrè question ni ẹlòmígbà mi yóò send whatsapp sí yín nìyí yóò ní kí ni mẹ́sẹ̀gì òun fẹ́ kẹ́ ẹ dáhùn kí ni yẹn bẹ́ẹ̀ ni kò mọ̀ wípé tens of people náà ti send the same or uh, eh, ti send the messages táwọn náà fẹ́ kó dáhùn so mélòó ni ó dáhùn wákàtí mélòó ni ó fi máa dáhùn question kọ̀ọ̀kan tí ó máa táìpù ẹlòmígbà mi yóò rìkọ́dù yóò wá sẹ́ndì ẹ̀ sí WhatsApp so ó fẹ́ káfà fèsì lé lórí kò mọ̀ pé WhatsApp dátà ni ó jẹ nítorí sọ fáfà ni pé lo dátà rẹ kó fi kíni kó fi download kíni ẹ kó wá gbọ́ tó bá gbọ́ tán nìyí kó tún wá fi dátà ẹ ní kó fi rìkọ́dù ní kó sẹ́ndì ẹ̀ bẹ́ẹ̀ ni kò mọ̀ bóyá afa àti jẹun láàárọ̀ àbí kò tí ì jẹun ó dẹ̀ fẹ́ káfa àfi ṣe kínní àwa ni ah, àfa ìgbìyànjú ká máa send questions wọn tiẹ̀ ní dáhùn èèyàn gbọ́dọ̀ mọ ọ̀nà wo lèèyàn fi béèrè béèrè bó lèèyàn ṣe máa béèrè béèrè àsìkò wo lèèyàn ó béèrè béèrè. Abdullahi bin Abbas radiyallahu anhuma kọ́lọ́mù ayọ́nù sí òun àti bàbá rẹ̀ ó sọ qala ó ní lam azal harrison and asala umar ó ní mò ń ṣojú kòkòrò láti bèèlọ umar anil mar'ataini min azwaji nabiyyi sallallahu alaihi wasallam lataini qala allah ta'ala nípa àwọn obìnrin méjì nú àwọn ìyàwó ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé ọlọ́run ọba sọ báyìí ń pa wọn ipe inta túbá tẹ́yìn méjèèjì bá túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ilallah faqad sagat tẹ́ ẹ bá túbá àwọn obìnrin méjì wo lọ́lọ́wọ́ bá ń lo gbólóhùn ìntà tí ó bá fún nínú àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Abdullahi bin Abbas ó lóun fẹ́ mọ àwọn ẹni wọ̀nyẹn nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam hatta ajá Umar hatta hajja Umar òun ò rí béèrè yẹn béèrè until gba tí Umar wá ṣe kí ni tó ṣe hajj wà tó máa wù èmi náà wá ṣe hajj pẹ̀lú ẹ̀ Umar jẹ́ khalifa nígbà yẹn ó ní falamma kunna bi ba'di tariq ìgbà tá à ń bẹ lójú ọ̀nà adala umar wa adaltuma bil idawa fatabarraza umar ní láti lọ fún sáré ó ní kíní akèrèǹgbè àbí kí ń pè tó ń bẹ lọ́wọ́ òun so òun náà gbé tẹ̀lé umaru tí umaru fi fún ثم أتاني lẹ́yìn yẹn umaru wa bá على fasa kapto ala ẹ̀dẹ́ yìí wọ́n á bomi sí i lọ́wọ́ fatawadọ́a ó wá ṣàlùwàlá fakultu ya amir al-mukminin ó ní ní pọ́ìntì yẹn onímọ̀ wá ní ìrẹ́ olórí àwọn so tó túmọ̀ sí pé kò sí nǹkan tó burú níbi ká béèrè ọ̀rọ̀ tí ò bá clear sí wa àbí tí ò bá yé wa lọ́dọ̀ àwọn àgbàlagbà àti lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfa àbáwọn tá a bá rí pé wọ́n mọ̀ jù wá lọ ṣùgbọ́n a gbọ́dọ̀ wo appropriate time tá a lè fi béèrè nǹkan yẹn ẹlòmíì ò mọ̀gbà tó ń mọ̀ béèrè nǹkan lọ́wọ́ àgbàlagbà ẹlòmíì ò dẹ̀ mọ̀gbà tó ń mọ̀ ń béèrè lọ́wọ́ àfa ẹlòmíì ò pe nọ́mbà àfa kó fẹ́ béèrè question yóò dẹ̀ mọ̀ expect pé anytime tó ń bá kọ́ọ̀lù ní ẹnìyẹn gbọ́dọ̀ gbé kọ́ọ̀lù ó mọ̀ ń ṣe lọ́wọ́ bí wọ́n ṣe wo pé o fẹ́ kọlù àfáà kó béèrè question ní hundreds of people náà fẹ́ béèrè question ni ẹlòmígbà mi yóò send whatsapp sí yín nìyí yóò ní kí ni mẹ́sẹ̀gì òun fẹ́ kẹ́ dáhùn kí ni yẹn bẹ́ẹ̀ ni kò mọ̀ wípé tens of people náà ti send the same eh, wọ́n ti send the messages táwọn náà fẹ́ kó down, so mélòó ni ó dáhùn wákàtí mélòó ni ó fi máa dáhùn question kọ̀ọ̀kan tí ó máa type ẹlòmígbà mi yóò record yóò wá sẹ́ndì ẹ̀ sí WhatsApp so ó fẹ́ káfà fèsì lé e lórí kò mọ̀ pé WhatsApp dátà ni ó jẹ nítorí sọ fáfà ni pé lo dátà rẹ kó fi kíni kó fi download kíni ẹ kó wá gbọ́ tó bá gbọ́ tán nìyí kó tún wá fi dátà ẹ ní kó fi rìkọ́dù ní kó sẹ́ndì ẹ bẹ́ẹ̀ ni kò mọ̀ bóyá afá àti jẹun láàárọ̀ àbí kò tí ì jẹun ó dẹ̀ fẹ́ káfà àfi ṣe kíni àwa ni ah, àfa ìgbìyànjú kan máa send questions wọn tiẹ̀ ní dáhùn. ya gbọ́dọ̀ mọ ọ̀nà wo lèèyàn fi béèrè béèrè bó lèèyàn ṣe máa béèrè béèrè àsìkò wo lèèyàn ó béèrè béèrè káwọ àtìgbà tí Abdullahi bin Abbas ó lóun ti fẹ́ béèrè béèrè yẹn gbàtánà bí jáde láyé éjì Abdullahi bin Abbas ojú kan bí abi thirteen or fourteen lọ ṣùgbọ́n kínní wà lọ́kàn rẹ̀ ó láti àsìkò Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ kéré ti ṣùgbọ́n máa إلا الله فقد صغت قلوبكما فإن تظاهر علي فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين ìmọ̀ káyà yẹn ṣùgbọ́n kò mọ̀ tún mọ àwọn òwò gangan ni until àsìkò Umar wá òpin opportunity lélẹ́yìí ó ti ní lẹ́mìí pé bẹ́ẹ̀ lọ Umar ti pẹ́ bọ̀ tó ń wo àsìkò wo ló wà appropriate so kó tó di pé òun àti Umar wá jọ ṣe áàjì papọ̀ ó ló wá béèrè lọ́wọ́ rẹ̀ ó ní umaru radiyallahu anhu wà ní ó ní qala umaru umaru wá sọ pé wa ajaban lak á ó mọ̀ ṣe mọ̀ fún ọkùnrin yìí o wọ́n mọ̀ yabna abbas rọmọ abbas qala zuhri zuhri lára wọn tó gba hadithi wa ó ní káríà wallahi ma sa'alahu anhu that is ó kórìíra nǹkan tó béèrè lọ́wọ́ rẹ̀ wàlámi tó mọ̀ ṣùgbọ́n kò pamọ́ qala ó wá sọ fún pé yíya Hafsa wa Aisha àwọn tọrọ yìí kan ní Hafsa ọmọ Umar tó jẹ́ ìyàwó anábì sallallahu alaihi wasallam wà Aisha ẹnì kejì ó ní ọmọ Abubakri tó ń ṣe ìyàwó anábì wa Muhammad sallallahu alaihi bákan náà thumma akhadha yasuqul hadith ó wá sọ̀rọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ yẹn